muka fi dunia na'imu mu'adadun. ìdẹ̀ra tó ń lò ìdẹ̀ra tó ń lò ní ayé ìdẹ̀ra tó ló ń kà ni. na'imu muka fi dunia na'imu mu'adadun. àwọn tó láyé lára dà wọ́n ti kú wọ́n ti lọ. na'imu muka fi dunia na'imu mu'adadun. ó ló ń kà ó ní táìmù tí wàá lò di àwọn tó lò lánàá wọ́n lò di táìmù tí wọ́n lọ ìwọ tó ń lo lẹ́ni náà ìwọ ayọ̀ wọn bá ó lòdì táì mú tiẹ̀ tó fi lọ ni. wọ́n iṣu kan fi ya mm. iṣu máa sáwọ́fà fàdù. ìṣẹ̀mí rẹ ń bẹ ìṣẹ̀mí rẹ ńlẹ̀ ayé yìí tó o máa yí le koko tó o ní kò sẹ́ni tó tó bàbá rẹ mọ́ wà á ṣúkà. wà á ṣúkà fi yá aṣọ máa sọ fàyàn fádùn. yóò padà tán ni sàyẹn fádùn yóò padà tán ni. wà á ṣúkà fi yá aṣọ máa sọ fàyàn fádùn. gbogbo ìṣẹ̀mí tó ń lò lé tó rò pé bóyá kò sẹ́ni tó lówó tó ẹ tó ń jẹ owó àwọn ọmọ òrukàn mọ́ tiẹ̀ tó rò pé gbogbo ilé ayé lọ́lọ́ ti kó fún ọ tán ó padà kú lọ́jọ́ kan. tazakar anna alimauta ya ti rawu fuji atan. tazakar tazakar aw tafakar ìwọ náà lórí. tazakar anna alimauta ya ti rawu fuji atan. pé dájúdájú ikú tó rí yìí yẹ ti rọ́ọ̀ù fuji atan yóò padà dé. tazakar anna alimauta ya ti rawu fuji atan. yóò padà dé lójijì ni kò ní sọ fún yẹn tí èdè. alágéra tẹ máa lè sáyìn dáká máa rìn dùn. tó o bá wá pèsè nǹkan kan kalẹ̀ fún kù yìí ìwọ náà padà kábàámọ̀. alágéra tẹ máa lè sáyìn dáká máa rìn dùn. tó o bá wá ní nǹkan tí wọn náà pèsè kalẹ̀ fún kù kí ló fẹ́ káwọn ọmọ lẹ́yìn mọ̀ sọ lẹ́yìn. bàrí dùnìyẹ ìzámẹ́ni umuru wàllọ́. ẹ wàgá balimariu. wà fúdàrọ̀ ṣá àtúrọ̀ bá. ibi tá a fẹ́ lò gẹ́gẹ́ náà ni pé tàṣà àlà. tàṣà àlà ń fa sun. àwọn èèyàn ò mọ béèrè àǹfààdọ́ ìlì yìí. tàṣàlà àǹfààdọ́ ìlì ìhùnà sun. wọ́n mọ béèrè nípa nǹkan tó gbélé ayé ṣe tàṣàlà. tàṣàlà àǹfààdọ́ ìlì ìhùnà sun. àwọn èèyàn ò mọ béèrè tó bá gbélé ayé ṣe wá pé irun náà. òkè irun náà sì máa tọrọ káàlì jà wá wá. ẹ tó wá fi ń dájú náà àwọn ènìyàn ẹ tó fi ń lóore jù tó fi ń dáa jù nínú àwọn dẹ́dàdẹ́dà nínú àwọn ẹ̀ńtọ́lọ́ ń dá òun náà ni mọ̀ntàrà kàlìjà wà bá. wàkẹ́ irú nọ́ọ̀sì máa ń darọ́ kàlìjà wà bá. òun náà lẹ́nu tó bá fi ìdáhùn lẹ̀ ìdáhùn tán àjàwáb níbi ọ̀rọ̀ yẹn òun náà ni mọ̀ntàrà kàlìkọ́ ìrọ̀ ẹ̀ tó bá fi dáadáa lẹ̀ tàràkà àlìjà wà bá.